وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل واتقوه يرحمكم الله يقول الله سبحانه وتعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون هذا قولوا عليكم إكاري أولي أجنجتان kó máa bá anábíwá Muhammad sallallahu alayhi wa sallam. èyí tí ó jẹ́ àkórí kútúbà wa lénìí òun náà ni man huwa Muhammad sallallahu alayhi wa sallam. tá a bá ní anábí Muhammad anábí Muhammad anábí Muhammad man huwa tani wọ́n bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lónìí kámẹ́tì sàwọn tí èsè mùsùlùmí wọn ò mọ tánà pẹ̀lú àlẹ́ Muhammad sallallahu alayhi wa sallam wọn ò mọ anábì ju pé ẹ̀yọ̀ bó ń sí ọlọ́run sallallahu alayhi wa sallam wọn ò mẹ́ni tí wọ́n pe mọ́mọ́dù ju pé a ní ẹ̀sùn ẹ̀yọ̀ yìí sí ọlọ́run bíi ará lọ́rin sallallahu alayhi wa sallam anábì ti wá kọ́ àwọn èèyàn mọ́tàlá ní Muhammad sallallahu alayhi wa sallam a ní ká máa ṣe sàdúrà nábì o àmú eléyìí tá à ń pariwo yìí táwọn èèyàn ń ṣe yìí ò túmọ̀ pé wọ́n mọ in tó jẹ́ ẹ̀tọ́ fún wọn bí ẹ̀ka ti fà ní Muhammad àwọn èèyàn mọ ipò tọ́lọ̀ bá tó ànábì sí ipò tọ́lá ń tọ́ tó tó ànábì sí ju pé ká máa pariwo pé ẹ̀yọ̀gbọ́n sí ọlọ́run láti mọ̀ pé nídìí rẹ̀ ibi táwọn èèyàn fi tala nẹ́bì sí lónìí tẹ́wọ́n là nẹ́ Muhammad wọn ẹni tala nẹ́bì kó náwọ́ ó sì wá sòro ó sì wá sòro náà kéèyàn náwọ́ ẹni fẹ́ràn nẹ́bì kó náwọ́ tí ọwọ́ ń tawá náà nì ní òtún òfin náà eléyìí náwọ́ kò ní fi ànẹ́bì lóòótọ́ ah, eléyìí ò náwọ́ kò ní fi ànẹ́bì lóòótọ́ sọ́wọ́ wa ní ìgbà mélòó wọn fi náwọ́ amọ́pọ̀lọpọ̀ wa afẹ́ràn tẹ̀jẹ́ èyí tó ní ẹ̀nà wọn náà ìgbà tó ń lọ padà parí ọ̀rọ̀ ẹ bá náwó ọwọ́ náírà ni ẹ̀nà ẹ máa náà ká ìrìtì ńlọgán nù. àwa sọ ànẹ́bì nítawọn yẹn fi ń pawó lónìí nítawọn yẹn máa ànẹ́bì sílẹ̀ pé wọ́n á fi ànẹ́bì pawó. lọ́ fi jẹ́ pé kò ó fẹ́ níbi òde tẹ́gbẹ́ lónìí lóde tí mùsùlùmí ó ṣe wọ́n bàbá ànẹ́bì sí ẹ̀yẹ́ ni wọ́n fa ànẹ́bì sáré wọn. ọ̀nà àfáwọn ẹsẹ̀ mọ́díù ẹlòmíì wọ́n wá sí mọ́dún náà tán wọ́n yin anábì náà wọ́n yin bàtà áfíríkà bí jẹ́ kí n lò dé anábì sẹ̀mí ó bá àwọn kan sẹ̀mí àwọn kan tún sẹ̀mí lẹ́yìn anábì Muhammad tí wọ́n da àjọwá yìí lọ ìwọ̀ wọn náà fún anábì Muhammad bẹ́ẹ̀ bá máa tàlà anábì sallallahu alaihi wasallam olúwa ti júwe rẹ̀ fún wa o nítorí mo fẹ́ bọ̀wọ̀ fún anábì Muhammad kò dìgbà fẹ́ bá náwó mọ́tíwù rẹ̀ ẹni tí ọ̀nà tó máa ń dúró rẹ̀ sọ́mọ̀ kíkọ́ bọ̀ fún anábì nu. ìtàbí bọ̀ fún anábì sallallahu alaihi wasallam kò dìgbà tá a bá náwó tọ̀. ìtàbí bọ̀ fún anábì Muhammad sallallahu alaihi wasallam kò dìgbà tá a bá pariwo. anábì wa ó wá di ó wá di nǹkan táyín láàrin wa lónìí bàbá fẹ́ni káwọn yóò dákẹ́ fọ́nà àwọn àbáwájọ́ wọn ni à ń ṣitú lílà àwọn àbáwájọ́ nu kò ní à ń ṣe tú lílà ẹ̀dákẹ́ nítorí ọlọ́run ẹ̀yin tó ní kí lè ṣe wọ́n dá ẹ̀dákẹ́ lọ́ba ànábì lọ́ba àwọn yẹn ń pariwo ẹ wá ju ànábì téèyàn fi ń dá sí àwọn yẹn láriwo náà ẹgbọ́ tọ́nà sọ̀rọ̀ àkùhánì ni ó ní yá àyíwá inú táàbì mọ̀ pẹ́ẹ́ ní mọ́nì ni pé la tuqaddimu bayna yadayi Allahi wa rasuli. gbogbo ń tẹ́ bá ṣe láyé kọ́dà ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ọ̀sẹ̀mí ayé yín ni kẹ́ ẹ tó ṣe é ẹ má ṣe é bì fọ́ ọlọ́run àtàlẹ́ Muhammad. pé kí lọ́lọ́run sọ kí lànàbí sọ lérí ìgbésẹ̀ tẹ́ bá fẹ́ gbé kẹ́ ẹ tó gbé gbésẹ̀ ọ̀ àtàwọn mùsùlùmí àgbà sí ìtàn sálọ́ ni wọ́n kàn ń sọ̀rọ̀ pé owó tá a fẹ́ yìí sábà ń tẹ̀ yọ́nu sí àbá nàbì. gbogbo ń tàwọn ṣe láyé olùwànìkẹ́ tó ṣe é. èèyàn lára fi yín o ẹ béèrè lọ́wọ́ rẹ̀. nǹkan tá a fẹ́ ṣe yìí sáàrí ìbínú ọlọ́run àbá rí yọ́nú rẹ̀. ìṣẹ̀mí tó yẹ kí mùsùlùmí bí láyé nù. ká tó wá ní ọ̀rọ̀ ẹ̀sìn. ọ̀rọ̀ sẹ̀mí ayé wa lásán gan. agbọ̀rọ̀ bíi alẹ́ Muhammad pé só lẹ́tọ̀ àbí òlẹ́tọ̀ à á sòwò ni só lẹ́tọ̀ àbí òlẹ́tọ̀ à á wọ ọrọ̀ aṣọ báyìí ni só lẹ́tọ̀ àbí anábì ni ó ju èkún wa pé irú aṣọ báyìí ni ọwọ́ ẹ wọ ọba ọfẹ ọfẹ wọn sọ anábì ni wọn ju èkún wa pé irú aṣọ báyìí ni ọwọ́ ọbẹ̀ lọ́wọ́ anábì pé aṣọ yìí ṣe ń wọ́ọ̀dì lọ́wọ́ ẹwà àwọn tá náà ń pa anábì lé lónìí irú aṣọ tánábì ní kámọ́wọ̀ gan-an wọn níbẹ̀ wọ́n ti máa parí pé ẹ̀yọ́ bó sí ọlọ́run kòkòtò afáàní wọn lẹ̀ yìí àfihàn máa dín àti gbogbo òsùnkú tó bá ti wọ́n wọlé tàbí mọ́dù yẹ kó wọ́n wọlé mọ́dù bò àwọn ẹ̀rọ ẹ̀gbọ́n tó ní ká wọ́n yàn nàbí ẹnìkan náà wọ́n yìn àmọ́ pàtàkì kọ́ olùwàlẹ̀ láti kọ́ di mú bẹ́ẹ̀ ni yàda ìlẹ́yì ọ̀rọ̀ sódì olùwà tẹ́kùn lọ olùwàlẹ̀ ẹ̀pá yèmí ọlọ́wọ́n bá inna Allaha sami'un alim gbogbo ntẹ́ ẹ̀sìn pátá mo gbọ́ gbogbo ń tẹ́ ẹ sì ń ṣe pátá mo ní mọ̀ ń parẹ́ àkọ́kọ́ nù ẹ jẹ́ ká mú lọ́lá tó ní lọ kéèké tábùmọ̀ pé ọgbà tànẹ́bì àbọ̀ jẹ́ ọmọ ọ̀dọ̀ rere ọmọ ẹ̀yìn rere sànẹ́ Muhammad kéè ṣe kí ẹ pariwo rẹ̀ ní. èyí wọn sọ pé ọjọ́ ọmọ ẹ̀yìn rere fún ànábì tí wọ́n lẹ́nu bá nífẹ̀ẹ́ ànábì ní kó nawọ́ àìwá nawọ́ rẹ ló sọ pé èso ọmọ ẹ̀yìn rere nínú nawọ́ rẹ ní wàá máa ju ìkọ́ ọmọ ẹ̀yìn rere yọ. látòkọ dìímọ́ bẹ́ẹ̀ ni yàda ìlà ìwà bọ́bá nígbàgbọ́ pẹ̀lú àná mọ́mọ́ lóòótọ́ tọ́sí gbọ́ lọ́n gbọ́ gbókun tó bá ti láyé rẹ̀ má sì bí ikọ́ àná Muhammad béèrè ni béèrè tá a ti ń sọ yìí wọn ò ní ọyẹ fẹ́ wò wọn ò ní ọyẹ fẹ́ wò olúwa ni yíyá yọ lẹ́bí ní àmàlù olúwa dákẹ́ o àní mo pè é fẹ́ èyí tẹ́ ẹ̀ sọ pé nígbàgbọ́ látàrú fẹ́ wú صلى الله عليه وسلم اما دوني ليوها النبي ما لا ترفعوا اصواتكم فوق صوت النبي قولوا لي اكبر دوني ليوها النبي ولا تجهروا له بالقول اكبر ما جزم النبي نعم بيوها ما جزم ما انا من زوجة ما جزم كجهر بعضكم لبعض gẹ́gẹ́ tí máa ń jágbe mọ́ra yín níwáyé máa ń sọ̀rọ̀ ẹ má ti bẹ́ẹ̀ fún anábì o ẹ̀gbọ́n tó náà sọ. an tahbata a'malukum wa antum la tash'urun. ìfúgbàlá ńlá ni o olúwa ní bẹ́ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbé ohun ilé ohun ànábì tẹ́ bá ń jágbe mọ́ ànábì bí ọ̀rọ̀ ti ń sọ olúwa ní àwọn sẹ́tẹ̀ tí ó bàjẹ́ o àwọn sẹ́wò lẹ́sẹ̀ àwọn sẹ́wò lásẹ̀ àwọn lẹ́wọ̀n lọ sí sàrà tó ń ṣe náà ni olúwa ní gbogbo àwọn ṣẹ́ dáadáa tó tó sì bàjẹ́. wa antum la tash'urun wo sì ní ma torí kò ọ̀rọ̀ àǹfààní àti ráńkàǹtì rẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe síwájú ọlọ́run nísìnyí wọ́n ti ṣe. àmọ́ bàjẹ́ kó bàjẹ́ wò dé ma àmọ́ nu tó lè ba gbogbo sẹ́tọ̀ bàjẹ́ tó bàjẹ́ mọ́ wọn. an tarfa asawtaka fawqa sawti nabi òun ni kò gbé ohùn ẹ lórí wọn nẹ́ Muhammad òun ni kọ́ ọmọ jáde máa nẹ́bí sallallahu alaihi wasallam gbàtà ní bá ń sọ̀rọ̀ tiẹ̀ kó lè bá ṣe jẹ́ o ẹwo ẹwo ẹwo kò ẹwo bá ṣe júwe ànábì fáwa ẹwo àti máa ànábì lónìí ànábì òtítà fi ń pawó. kí ni tí mo pẹ́ máa gbé lérò ànábì kí ni tí mo pẹ́ máa jágbe máa ànábì nígbà tí wọ́n ti sọ̀rọ̀ àwọn rò pé ẹ̀dúgbọ́dọ̀ ọlọ́run ọba àwa ti bọ́ ń bẹ́ àwa lónìí anábìdà tàtàrí tá máa gbé ohun wa lérí ohun rẹ̀ ó ti kó láàrin wa afẹ́ ní àyà yóò wúlò má. anábì ò sí lọ́pẹ́ wọn máa ń sábà ń jẹ́ ọmọ kò sí lọ́pẹ́ wọn máa àwọn sàábé náà ń bá wí àwa kọ́. subhanallah àwa náà ń bá wí tí èdè ju àlìkìyàmà gbogbo mùsùlùmí wọn ń bá wí. ẹ̀rọ tó jẹ́ ọmọ pé gbogbo aná ń bá wí nínú tí máa ń jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tọ́lọ́run bàbá ń sọ mẹ́sẹ̀gì rẹ̀ nínú tí ká máa gbọ́ yé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tọ́lọ́run fi ń sọ̀rọ̀ tábà ti mà á gbọ́ mẹ́sẹ̀gì yẹn. wàlẹ́ ọba wa náà wí o wọ́n nígbà tí a yà iṣọ̀ kalẹ̀ bí èmi àti ẹ̀ ó ti gbọ́ yé lọ́pọ̀lọpọ̀ sàábẹ́ náà gbọ́ yín yọ́nà pé ìgbà bí gbé ohùn sókè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àárò pé ń bá ń wí nù báwa náà ti gbọ́ yé làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábẹ́ náà gbọ́ yín yọ́nà wọ́n ní bàbá nìkan bẹ́ẹ̀ náà sọ hábà ẹ̀dá tọ́lọ̀ wọn dùn òun ò tẹ́ ẹ̀ mọ̀ ọjọ́ jẹ́ fọ́n tiẹ̀ yóò mọ pariwo sọ̀rọ̀ hàn ní. wọ́n ní jọ́dá yìí sọ̀kalẹ̀ òun náà bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tó wí ó lóun ṣe rí ibú kò bá wá sọ́dọ̀ ànábì mọ́ kò dọ́dọ̀ ànábì mọ́ ànábì wá rí lágbájá dáa àárí ẹ̀ bá wá lọ lé àwọn àwa àdílé wọ́n bá ah, ó lọ́mọ náà lòun ẹ wo sàbẹ́ ti gbọ́rọ̀ yìí pé àti tó lè sọ̀yàn dọ́ máa ná òun ni kánábì sọ̀rọ̀ kẹ́ máa jáde mọ́rọ̀ rẹ̀ òun ni kẹ́ máa pariwo nígbà tá kẹ́ gbé ohun yín sókè lẹ́gbẹ̀ẹ́ pé wọn ànábì sallallahu alaihi wasallam àtó lè sọ̀yàn dọ́ máa ná sàbẹ́ yìí kọ̀kídá ọmọ náà lòun kí ló dé àyà tó sọ̀kalẹ̀ ń jò ní ìyẹn òun èmi náà ń bá wí

ala rajulaini azimaini minkum. àwọn èèyàn tí wọ́n tóbi tí wọ́n kàǹkà méjì ní àlùmọ̀ ní àlùbí náà ń bá wí. àwọn ọlọ́mọ bá wí ayé àyè àwọn méjì táwọn ẹgbẹ́ olóò fún àwọn ọlọ́mọ bá wí. wọ́n ti fún ma. Abu Bakr wa Umar. ànábì ní ayé àyè ń jójú sọ̀kalẹ̀ torí Abakiri àti Umaru ni wọ́n ṣe ìṣesí kanjọ náà tọ́lọ̀ fi sọ àyíkalẹ̀ àwọn ò sì mọ̀ pé àwọn ni ìtumọ̀ antum an tahbatu a'malukum wa antum. òun làwọn ṣíà lára tó sọ wọ́n délé rí ibú àyà yìí ni wọ́n lọ sí gbọ́yé wọ́n ní Abubakar àti Umaru gèsì làwọn méjì wọ́n ti gèsì tó gbogbo tí wọ́n ti bàjẹ́ tó kó torí wọn gángan ní àwọn kò mọ̀ tí wọ́n gbẹ̀gbẹ̀ fún jọ́nà. àgbà tí ò ẹ bá gbẹ̀dájọ́ rẹ̀ wọ́n ní ti yẹ kí Abubakar ò tó bẹ́ẹ̀ kèé ti ẹ̀dá bíi tèmi àti ẹ táwa fọwọ́ yẹpẹrẹ bá ní Muhammad. kí ló tẹ̀lé lọ́wọ́ àwọn nǹkan tó yẹ tó máa ń sọ fún ọgbọ́n lè torí ẹ̀dọ́ ọmọ náà lónìí tọ́ ni láyéláyé bá ní wá di ọ̀fẹ́ ni. ìtújà mọ̀ pé àṣé ẹni tá a ń pè ní Muhammadu ẹni tí bá ń sọ̀rọ̀ pé báyìí ni ẹgbà àdékẹ́gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbà bẹ́ẹ̀ ẹ̀dọ́ ọmọ náà. ayà yìí ló jẹ́ àmà àtẹ́ńtà pè ní Muhammadu tó bá ní báyìí ni ọjọ́ pọ̀ bá jòkó ọlẹ́ dọ́mọ náà tó pọ̀ jòkó bẹ́ẹ̀ ẹ̀ ń tàn pé lànàbí nù ẹ̀ wá sọ ànábì di ẹni bá fẹ́ ànábì kó náà wọ nígbà gomelu ibi táyé dédó lónìí náà. ànábì sallallahu alaihi wasallam òun ló gbà nǹkan dìde ọ̀rọ̀ wọn ṣẹ́ nínú àṣà ànábì tó sì da púpọ̀ bánàbí bá ń rán yàn ń ṣe báyìí ànábì ni bàbá fẹ́ jáde kọ́ àbẹ́ èèyàn méjì nìyí ẹ̀yìn àmírù láàrin yín kí làmírù òun lẹ́ni tí ẹ ti tọ̀ ìrìn àjò abẹ́sẹ̀ yóò wọ̀là mírù wa ìwọ̀là láti ẹ̀ wa lẹ́nu ìrìn àjò náà ni o alẹ́ bíbẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ṣètá ni ó ti mọ̀ darí yín nígbà tẹ́nì kan ní òun fẹ́ jòkó tí wọ́n ní fọwọ́n jòkó àmì ìbá mẹ́ láàrin á ẹ̀ má jòkó á gbọ́ tàmírù. ànábì sọ débi pé kó dé tàmírù mi ẹ̀ gbọ́dọ̀ takò kábà lóhùn. ànábì wa yẹn nìkan pé ìwọ ni ó jẹ́ àmírù ìjọ náà ní tí wọ́n sọ́njọ́ náà ànábì náà gbọ́. kábàá sọ pé njọ́ tá ànábì ṣe ń sọ ọ́ ni wọ́n ń pariwo lé ànábì ni pé ó ń bá òun náà dọ̀gí ọ̀hún. àbúrò wọn sọ fún ah, Umaru ẹni tá ànábì mú ọ̀sán gidara lágbájá ni bá mú ẹrù nǹkan. Ah, Umaru náà ni ah, èyí tí wọ́n gán mú gan ò ṣe dáadáa. ìtàn sọ láàárọ̀ wọn nù kí ni tó mọ̀ rẹ̀ lẹ́sìn yìí ànábì ń sẹ̀sà yìí náà tó ń sẹ̀sà. àtún lè sọ̀rọ̀ gẹ́gẹ́ lórí ibú kánábì báyìí ni ọgbà tí wọ́n lọ gbà bẹ́ẹ̀ ànábì báyìí ni wọ́n lọ múra bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ lè bàjẹ́ o. ètò wọn ti ń jọ́ náà nìjọba. ẹ wá gbé wa lónìí àṣẹ mélòó àti àná mahama ẹ wọ́n jẹ́ àtàtì ń wí. dòní ẹlòmíì kò lè má fa ọgbà jọ Friday every Friday ló gba ọgbà alánàbì lọ bọ̀rọ̀ fa.

ìdí bá ń jà lẹ́nu ànábì sallallahu alaihi wasallam látàdé mi ọlọ́run ni ànábì ní sọ́rí ànábì ní ẹgbẹ́ iye yín ń tẹ̀lé ànábà ní èèwọ̀ ni àti ntọ́lọ̀ bá ní èèwọ̀ ni ọba ni wọ́n ntí ní ànábà ní báyìí ni ẹ ṣe àtàṣẹ tọ́lọ̀ bákan náà ni wọ́n. jàmá mùsùlùmí bí ẹ bá fẹ́ dọ́mọ àdìjẹ́ náà tí ò fẹ́ délé ibú ẹgbẹ́ ọ̀sán ànábì Muhammad ọ̀nà wọn bá gbàjọ́ mi ìrìn rẹ̀ àwọn mi ìrìn ọ̀nà àjọ alánàbí là ń tẹ̀lé ẹ̀ńtà ń tẹ̀lé oníbàtí ní àgbà wọ́lọ́ ọ̀yà tí ọlọ́mọ yẹn ni ọ́ ọwọ́ ní ànábì ni ó gbà mí gbà ràn mí níbo èyí tó níbàtí kọjá bàtà ọ̀bẹ̀bẹ̀ ẹ̀ tó lẹ́yìn ẹ̀ ọkàn sanu wíyẹnu káàfin jẹ kẹsẹnu lásán láàfin jọmọ lẹ́yìn àná Muhammadu ìtàfin jọmọ lẹ́yìn àná Muhammadu kọ́lá kádà wà kádà ìtọ́sọ̀ ni àbíkọ́ fọ́lù rẹ̀ ntí oníjọ́ ṣe ọ̀gbọ́ ntí oníjọ́ ṣe àpọ̀yọ̀ lè ṣe pariwo kankan yẹn ọlọ́run ọ̀kọ́ pariwo ká àmọ́ kọ̀ọ̀kan wò ó pé ní ìṣe náà ni sìbá nàbí ló ní àṣẹ ẹ̀ mọ́tí mọ́tí ẹ̀ wí mba ọ̀rọ̀ àbẹ̀kẹ́ ta ló ní àṣẹ rí sọ́lọ̀ ní àbá nàbí tọ́lọ̀ ní àbá nàbí èwo lọ́wọ́ tó dànù náà méjèèjì ẹgbọ́n tá nàbí sọ àdìsọ́wọ́n Bukhari anábì kullu ummati yadkhuluna al-jannah anabi ni ẹjọ́ yẹ yín o gbogbo ọmọlẹ́yìn mi ní wà àlìjẹ́nà níjọ́ tó ọba ti lọ jọ ọmọlẹ́yìn àná Muhammad ọtí láǹfààní àti jọmọ àlìjẹ́nà anabi ni ilà manhaba àyà fẹnitabarẹ̀ tó kọ̀ pé èmi ọ̀rọ̀ ẹ̀dá kò tàbí àwọn àlìjẹ́nà wa tani ló ń wọ̀ àwọn tàbí wa béèrè pé sá alérí eléri ibùdó ló ń wọ̀ wà máa ń yábà ya Rasulullah tani olóhùn wà àlìjẹ́nà òjíṣẹ́ ọlọ́run tó ń tàn ewu tá nàbí sọ mọ́ni àtọ̀ àní dákọ̀ládì jàǹdà gbogbo ẹni tí n bá ti ń pàṣẹ fún tí n sọ pé báyìí ni kò rìn tí n sọ pé báyìí ni kò ṣe é ti tẹ́ báyìí ni kò dùn báyìí kan náà wọ̀ kán lé wọn àdálẹ́ mi gbọ́dọ̀ bí ó ṣe ànábì ni mò ń fi dá lójú pé ó yọ àlejò náà náà bá wàá mọ̀ ní àṣọ ni àmọ́ gbogbo ẹni tó bá bí ti ń bá ní mọ́ ṣe òun ló wá ṣe ànábì ló sẹ̀mí nù o wọ́n máa ní aṣọ ni ẹni bá wá sẹ̀yìn ànábì fakọ́t àbà ó ti kọ̀ láti tàrí dẹ́nà nù kí wọ́n sàn ànábì nìkan ló sọ. ó ní wọ́n ní wọ́n máa yá sí láhà wọ́rọ̀ kúrò ẹni bá sí ọlọ́run àbọ̀ sí ànábì wọ́n máa yá sí láhà ẹni bá sí ọlọ́run wọ́rọ̀ sùúlà wù àbójútó jíṣẹ́ rẹ̀ fakọ́dí dọ́là dọ́là làmọ̀ bí la bó bá lóun mọ̀nà ẹlẹ́ni àánú ni ọlọ́run ló ń rí èmi kọ́. ọdún sọ́ńbọ̀ mi gbé ọ̀rọ̀ mi yá sí láàbọ̀ sóòlà ẹni bá ti ọlọ́run àbá ti ànábì ẹni lọ́wọ́ náà rọjà ànàm kò sọ́kọ́ dára jẹ́ wà náà dáná kí làwọn àwọn wí fún ọ. àníta náà bí bá lọ gbọ́rọ̀ ṣe nǹkan ọ̀gbọ́rọ̀ ṣe náà ni tó bá ní kọ́ ṣe ìwọ náà ṣe ẹni tá a pè mọ́ ọmọdún lọ sallallahu alaihi wasallam kì í sáré wo kẹ̀yìnbó sí ọlọ́run lábàá pé ẹni fi àná sọ lọ́lọ́ àgbóyè ayé ẹ̀yán lásán láti wù jábà kílódé. ẹ wá wọ ẹni tó lẹ́yìn wà nẹ́bí náà ṣòkòtò rẹ̀ ń gálẹ̀ ṣé kò gbọ́ rí kánẹ́bí ní ṣòkòtò kò gálẹ̀. ẹ bá wí fún wọn náà àní sọ̀rọ̀ àyàn ní sọ̀rọ̀ àyàn ṣé wọn èyí tó lọ sí wọn ni ọ̀sẹ̀ èyí tí wọn náà máa ṣe ìsánẹ́bí rán wa. ọlọ́mọdé ajé lérí ibú èèyàn o mọ̀jẹ̀ abẹ́ lérí ibú tó pọ̀ elérire lọ́jọ́ bá tó pọ̀ àwọn elérire àwọn tánijọ́ máa àwọn haalu sunnati wal jamaa ó ní yá ayọ́ alladina amanu ẹ̀yin tẹ́lẹ̀ di mùsùlùmí mo pè yín o. ìtàkùnlá olóyè bẹ̀rẹ̀ olóko wà kúrú máa sọ ọ̀dìkì àwọn eléri yẹn ní wọn tó wọn o. ẹ máa tẹ̀lé àwọn olódodo èèyàn ní wọn bá rìn. bàbá bàbá bá jòkó tì yàn olódodo lọ jòkó tì. bàbá bàbá yàn olódodo lọ bá rẹ̀. ẹ máa tẹ̀lé àwọn àfẹ́ nírọ̀ o. àwọn àfẹ́ nírọ̀ yìí àwọn àfẹ́ àkànní wọn ṣe wá sí ni wọ́n mú ìyànwọ́ náà náà bá o anabi sọ anabi láwọn tí ń páyà fún ẹ̀yìn àwọn tá ń bọ̀ lẹ́yìn ní bá wí o àwọn tí ń bọ̀ lẹ́yìn yín ń bá wọn sàmì jọ náà ní tí ń páyà fún ọdún láyé àwọn afẹ́ ìlérí ibú mi tí wọ́n gbó lẹ́nu ọ̀nà já nẹ́mà tó sì máa pe àwọn èèyàn sí ọ̀nà já nẹ́mà bẹ́ẹ̀ ismail islam lórúkọ ìsìláàmù wọ́n sì máa pè é síbẹ̀ lórúkọ ìsìláàmù wọ́n sì máa pè é síbẹ̀ àbí kan ní pè é sí mọ̀lúdì àwọn afẹ́ sáwí kan ní pè é bẹ́ẹ̀ àwọn afẹ́ bídíà kan ìbò ọkọ̀ ìsìláàmù sí ni wàláhi wàl islam bàrí hùmìnì hàn islam yọ ọmọ ẹ̀fọ́ wáta ọ̀tọ̀ níbi islam wà gbogbo tí wọ́n pè sí ọ̀tọ̀ ni abẹ́nú ọba lẹ́kẹ̀ ọlá mọ́sà ṣe wá ní ọmọlẹ́yìn gidi lẹ́yìn àná muhammad wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabihi wa sallam. الحمد لله والصلاة والسلام على رسول الله هذا كيف الله الحمد لله رب العالمين وي جمعة مبعي كان يقول الله سبحانه وتعالى أتبع رمضان أتبع قع أصلا جاجو فتان سنتاي مرادي رمضان هي أعلم أولاي لدودنا ني kí ọlọ́run jẹ́ kó sojú ẹ̀mí wa o kó sojú ẹ̀mí wa o ààrẹ ń tó kú lónìí kò sí ọ̀tọ̀ náà ipa yẹn àwa làwọn ò mọ. àwọn ẹ̀sùn yọ pé ásámú àtàrí rẹ̀ wọ́n da mọ́sáàdì kò ní jẹ́ ń bẹnu wo àyè àmì tàn ó tọ́ ọlọ́run o àkàmọ̀ bẹ́ẹ̀ náà ni àkàmọ̀ bẹ́ẹ̀ náà ni jù sojú ẹ̀mí wa o. níta ìgbà á ó bẹ̀ láti rí bẹ̀rù rẹ mọ́sàsì fún ọlọ́run á sì kíta ìgbà mọ́sàsì fún ọlọ́run àtàláfíà náà mọ́sàsì fún ọlọ́run. jọ̀mọ́ íńtàmọ́ ti ń fìdí pé àti wọnú àwẹ̀ tàbí fìdí rẹ̀ rinlẹ̀ ọ̀rọ̀ anábì náà ni o anábì sallallahu alaihi wasallam ó ní sùúrù lèrò ìyá di wọ́n fírú lèrò ìyá di àtẹnu o wọn èyí tàdédé gbáwẹ̀ ẹ̀yin ọ̀dà ń déètì ẹ̀ lákùnrin níjọ́ làwẹ̀ náà wọn èbèrè bẹ́ẹ̀ ẹ máa rúṣù lè máa ń wí déètì wò làwẹ̀ ń bèrè déètì àwẹ̀. ànábì ní ẹ̀wẹ́ ẹ̀ lè mọ déètì àwẹ̀ níta ànábì kan sọ pé ẹ gbà wẹ̀. ìjọba ti rúṣù bẹ́ẹ̀ bá ti sinu náà ẹ̀ rúṣù ẹ̀ tó sinu a máa retí kí wọ́n rúṣù ni kí náà fi ń fìdí oṣù wọn lẹ̀. lásìkò ànábì sallallahu alaihi wasallam ànábì náà máa ti àwọn yẹn takò yẹn máa wọ́sù wa. tọ́ba ni a pàtàkì jùlọ aláṣẹ mùsùlùmí wọn bẹ lọ mùsùlùmí lóyún kíta aláṣẹ yẹn mùsùlùmí kọ́dà ló fẹ́lẹ́ nọ́gà mọ́jà ìdí àwọn ni ìdí òye dé ní nàìjíríà o a ní aláṣẹ mùsùlùmí alẹ́ méjì ńlá gàáyé ní tó kó bu apọ̀ tó bá ti di ọ̀rọ̀ àwẹ̀ gbogbo àwọn àfáà wa ní kálukú láfà tiẹ̀ kálukú ní ìmáàmù tiẹ̀ àìmáàmù tiwa àti ìmáàmù yín àtàfáà yín kódà àtọ́ba lu yín wọ́n bẹ lábẹ́ aláṣẹ mùsùlùmí ni o sultan sultan wa ní Sokoto òun ni ó di kílíà pé wọ́n rọ́ṣù kátólíkà wẹ̀ bí o bá di kílíà gbọ̀rọ̀gbá eléyìí ní sunnah nebà Muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ máa múra kalẹ̀ ẹlòmíràn ló bá wọn lójijì sáfìǹkà arábìjọ́ pé kọ́ńtà rẹ̀ dùn òní yẹ gbádùn wọn pariwo náà ni pé wá sí kíní wá sí gbá níjọ́ tó wá hàn sọ pé wọ́n rọ́sùn rọ́sùn rọ́sùn rọ́sùn wọ́n wá ọ̀tẹ̀ wá pèsè àkàlẹ̀ èmi gàrí làwọn ọmọ wọ́n lọ́ fi ajẹ́rẹ̀. àti wọ́n sọ pé kò sí tó wọ́n wọ́n rọ́sùn wọ́n rọ́sùn lónìí àti wọ́n rọ́sùn kárí wọ́n lè lónìí wọ́n lè mọ́ lọ́la ó wá kàn ọmọ àwọn àgbà náà pé ó kàn ọmọ kọ̀rọ̀ àwọn ọlọ́jọ́ kan gbangba o wọ́n ti mọ̀ déètì kọ́ bóyá wọn ló sùn lónìí akọ́dà lómi ò ní sùn bọ̀rọ̀ yóò gbọ́dọ̀ tó dìdí wọ́n wá ń sọ pé sẹ́gbà lọ́jà ìgbà kan lọ́sẹ̀ níbi múra o ọ̀ jẹ̀tẹ̀ ni wọ́n máa múra ẹlẹ́yìn kalẹ̀ yìí tó fi múra káàdì fún ìgbà yìí wọ́n rí wọn orí o wọ́n bá rí ntọ́jẹ ọmọ kọ́ orí ntọ́jẹ nu. béèyàn bá wá fẹ́ gbọ́ pé wọ́n ti rí oṣù ẹni tí gbọ́dọ̀ fìdí rẹ̀ rinlẹ̀ kó tó di pé àlùfáàjà rí yọ ẹ mú lọ́wọ́ dáadáa o. ìwọ́n ti lè ń gbọ́ lọ́sùn káfíńwá lọ́sùn àlùfáàjà rí ti yọkọ tó wọn gbọ́ ẹ gbọ́dọ̀ ní pé wọ́n rí oṣù pé wọ́n gbọ́ pé wọ́n rọ́ sùn kálùfáàjà rí tó yọ ẹlòmíràn wọn fẹ́ sùn pé ẹ wo èmi ti retí kán sọ̀rọ̀ wò sọ̀rọ̀ o ìsì wọn yá ní sínà wò sọ̀rọ̀ o tọ́ ọlọ́run bàbá rí i mo gbà á mo bá rí i ọ̀dà ọ̀gbà wẹ́ o ọ ti gbọ́dọ̀ sùọ̀ pé wọ́n rí oṣù àníyàn sì le tó bá wọn ṣe àníyàn tó wá yọ òkèlè lọ́wọ́ dòní náà àwọn òbí mi náà ti ń bẹ àwọn bá lé mi náà ti ń bẹ wọn á pe àwọn ìyàwó àwọn ọmọ ìjọ yáyà máa wí tẹ̀lé mi kí ni wọ́n wí tẹ̀lé ọ pé nàwẹ́tù nàwẹ́tù láti yọ lágbo mélòó ibi tí lágbo dé lónìí náà kẹ́ẹ̀tì máa fi nàwẹ́tù wọ́n bá ti wọ́n bá sọ pé wọ́n rọ́ sùn o ẹ dákun tó lọ ẹ sì ń dáná rú ẹ ń jẹun ọ̀n jẹun lóru kọ́ jẹun rẹ lánàá kí ni tí wọ́n fi wọ́n yẹ fún ìjẹun lóru láì sí nǹkan kan kí ni bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ jẹun ooru àwọn ẹgbẹ́ lọ́la ìtàn pè lánìyàn náà jù bá lọ wọ́n ti dàníyàn tí òbá wa mọ̀ èyàn wa gbọ́ pé wọ́n rọ́ṣù ó wá dé àtúbà mọ́ṣáláṣí ní wọn gbọ́dọ̀ wọ́n mọ̀ rọ́ṣù lánàá à àwọn ti wá àwọn ti wá sùn ẹ̀sán sùn ní o ọ̀ gbọ́dọ̀ jẹun ọ̀ sì gbàwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sùn lé ọ̀ gbọ́dọ̀ jẹun ọ̀ sẹ́kẹ́ nìyí ẹ̀ tọ́ba jáwọn kẹ́kẹ́ bọ́ọ̀lù báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjẹpẹ́ ọ̀rọ̀ nílùú kàfé yóò sùn ni sílé iná ti ń fìdí oṣù nílẹ̀ ẹ máa sọ pé àwọn kan parọ́ mọ́ ìṣẹ́lẹ̀ pẹ́ẹ́dọ̀ wọn ti rí sẹ́yìn wọn lọ́dọ̀ ti yín ni ìlú òní wọ́n ti sọ wọn wá rí ọ̀dà kan parọ́ tí wọ́n fi ń rẹ̀ ní ọba ni àwọn ọba sáfẹ́ àbí náà ọ̀wá kúrì sí ẹ mẹ́jọ máa sọ̀rọ̀ bí ara oko mọ́ o kọ́dà àwọn mí ni wọ́n máa rí inú kànga wọ́n ń pa inú kànga o ẹ̀ ń parọ́ báwọn ọba ni o so a máa retí kí sùsọ́nù sọ pé wọ́n ti rí oṣù tó má ti rí oṣù ìgbà látò gbáwẹ̀ tó ò bá wá rí àwẹ̀ tí gbà nìyẹn abẹ́nú ọba ọlá ẹnu yìí tó kù yìí náà ṣoṣù ẹ̀mí wọn lọ ọ̀la ilaha illallah wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabihi wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته